الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس السادس في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوصير ذي القرنين حفظه الله تعالى خادم سنة النبوية الشريفة ومدير أكاديمية دار الحكم بولاية لاغوس نيجيريا أسماؤه ونسبه قال الله تعالى محمد رسول الله سورة الفتح قال رسول الله صلى الله عليه وآله وسلم إن لي أسماء أنا محمد وأنا أحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب الذي ليس بعده نبي وسماه الله أيضا رؤوفا رحيما صحيح, مس... صحيح البخاري وصحيح مسلم نعم lẹ́yìn ìdúpẹ́ fún ọlọ́run bàlá ìtọ̀rọ̀ ìkẹ́gẹ́ fún aṣíwájú wa ọ̀gá wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam èyí tí a ń bá lọ nínú ìṣe àlàyé lórí kìtàbù sọ̀híhì sírọ̀tì nàbàwíyà bayna yarik tí a ń ṣe ní àlàyé lọ èyí tí a máa mú ṣe ní ìní òun ni asma'uhu sallallahu alayhi wa sallam àwọn ó kọ tí anabi muhammad sallallahu alayhi wa tó ń jẹ́ àtàwọn ẹbí ànẹ́bì méjèèjì ni àwọn ọkọ rẹ̀ àtàwọn ẹbí ẹ̀ ibi ìdílé tí ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam ti jáde gẹ́gẹ́ bí ó ṣe lálàáfíà ní àti ọ̀dọ̀ ànẹ́bì náà wá sallallahu alaihi wasallam a tún máa tọ́ka sí àwọn apá kan ẹni tó gba àkíyèsí. Si, nínú orúkọ anabi muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ òun náà ni pé ọlọ́run allah wa sọ anabi ló àwọn okọ̀ anabi náà dẹ̀ tún ní àwọn kan láwọn èyí tó yẹ pé bẹ́ẹ̀ àwọn okọ̀ yìí tó múròyìn dání nídẹ̀ ń bẹ́ẹ̀ ń bẹ̀ tó alam ni tó ojúlówó ọlọ́run ọba allah subhanahu wa ta'ala sọ nínú suratul fatih gẹ́gẹ́ bí wọ́n ṣe kà á síwájú fún wa ọlọ́run ní muhammadu rasulullah anabi wa muhammad ọlọ́run pè ní muhammad ó pè ní muhammad ọwọ́ aróyìn pé rasulullah òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹni tó gbé mẹ́sẹ̀jì ọlọ́run ọba wá sáyé ni ẹni tó ń polongo ẹ̀ fún ọmọ ènìyàn àti àlìjánu ni bákan náà ń bẹnu sọ Bukhari sọ Muslim anabi Muhammad sallallahu alaihi wa sallam sọ pé inna li asma'an anabi ní orúkọ àwọn okọ kan ń bẹ fẹmi anabi àwọn okọ kan ń bẹ fẹmi anabi anabi bá bẹ̀rẹ̀ sí ka àwọn okọ tí ń bẹ fúnra rẹ̀ ibẹ̀ ni ó ti yẹ kéèyàn wá kóra ró anabi náà ní okọ tí ó jẹ́ ó kọ tí ò sọ rẹ̀ táwọn ẹbí ò sọ ẹni tí wọ́n ṣẹ̀yìn fún ẹni tí wọ́n máa ń yìn ẹ rí i pé àwọn kan ẹ̀yìn tí wọ́n tún kọjá lẹ́bù ntọ́lọ́ba Allah subhanahu wa ta'ala so àwọn kan àpọ́nlé ẹni tí wọ́n ń ṣe fún ó ní ana Muhammad wà á na ahmed èmi náà ni ahmed ó pèrè ní muhammad ó dẹ̀ tún pèrè rẹ̀ ní ahmed ó ní wà á na limáàhì ó lè mí ní máàhì tó ànábì tó wá tu fún rẹ̀ ipe alẹ́dì yamḥulọ́hu bíyàl kófòr èmi ni alimáàhì ẹni tí ọlọ́run ọba torí pé tí a bá ní máàhì ẹni tó pa nǹkan rẹ̀. ẹ wá rí àníbí ò wá sọ pé èmi kí mo pa nǹkan rẹ ìlẹ́kọ̀ọ́sí ọlọ́run ọba Allahu subhanahu wa ta'ala àníbí máa ń gbé rububiyya ní máa ń gbé jìnnà sẹ́mi ara rẹ̀ nídẹ̀ máa fi ń ti ọlọ́run ọba Allahu subhanahu wa ta'ala òun ni pé nǹkan tó bá jẹ́ ojúṣe ọlọ́run ọba Allahu subhanahu wa ta'ala àníbí yẹn ṣe àpèmọ́ rẹ̀ yẹ̀bá ṣe ń lè wò lè yẹn ó ní anàlìmáàhì alẹ́dì yamhullahu bí alukófò èmi ni máàhì ẹni tọ́lọ́ ń fi pa ìṣe kẹfẹ́rí ìṣàìmóore sọ́lọ́n èyí tí ń bẹ ní jaziratul arabiya síwájú kí ọlọ́run tó gbé ànábì Muhammad sallallahu alaihi wasallam dìde èyí tí ń bẹ ní asrul jahiliya ànábì lọ́lọ́run Allah subhanahu wa ta'ala ó fi àwọn nǹkan yìí parẹ́ àwọn tó yẹ pé òòṣà ní tí wọ́n ń jẹ náà ni wọ́n fi ṣòòṣà igi inú gbó òun ni wọ́n fi ṣe irin èyí tí wọ́n ń lò wọ́n fi ṣe nǹkan tí wọ́n ń jọ́sìn fún fúnra ara wọn ni wọ́n gbẹ fúnra ara wọn náà ni wọ́n máa pè é mùsùlùmí lè mọ òwúpọ̀ àwọn yìí gọ́ ọ wọ́n á ṣá ń pẹ́ lómi lẹ́yìn ọlọ́run nǹkan tí wọ́n ń jẹ bíi làbídùn nǹkan tí wọ́n nǹkan tí ń jẹ́ nǹkan lò bí igi ẹ̀yin náà lẹ́dẹ̀ gbé ẹ̀yin náà lẹ́dẹ̀ gbé kalẹ̀ ọ̀dà èèyàn bíi tiẹ̀ tẹ́ tí ń yàgbẹ́ tí ń tọ̀ tí wọ́n náà ń pè ńkọ́. èèyàn tí o tí mọ̀ bálámọ̀rí rẹ̀ ṣe jẹ́ wájú ọlọ́run tẹ́yìn náà ń pè lẹ́yìn ọlọ́run ọba ńkọ́ ó kọ oríṣiríṣi ló kọ́ ẹnu àwọn mùsùlùmí mi lénìí tí wọ́n ń pè wọ́n lẹ́yìn ọlọ́run ọba tí wọ́n tún máa pàpè mọ́ rẹ̀ wípé àwọn ni wọ́n sọ̀rọ̀ fáwọn àwọn ni wọ́n gbà wọ́n lẹ̀ lẹ́yìn Allah subhanahu wa ta'ala gbogbo eléyìí wàkíwà ni gbogbo eléyìí ìmọ̀rọ̀gún papọ̀ mọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala ni ìmú ẹlòmíì lẹ́ni tí yẹn máa ń jọ́sìn fún tí ò lẹ́tọ̀ọ́ tí ẹgbẹ́ tó bá kú síbẹ̀ iná gbére lọ́lọ́run Allah subhanahu wa ta'ala promise ó ní analimahi alladhi yamhu Allahu èmi ni ẹni tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fi pa ìṣekèfèrí rẹ. àníbi tó tẹ̀síwájú ó ní wa anal haashir èmi ní haashir nítorí oníjà tu fúnra wa àníbi gẹ́gẹ́ ti tú sínú ẹgbàá wa hadithi ó ní alladhi yuhsharu an-nasu ala qadami èmi ní al-haashir èmi tọ́jọ́ pé wọ́n kó àwọn èèyàn jọ sí ibi gìgísẹ̀ èmi àníbà Muhammad sallallahu alayhi wa sallam tó bá di ìjọgbìn alqiyama. naam ó tún wá pé rẹ̀ pé wa ana al-aaqib àníbì ní èmi náà ní aaqibu ẹ́ aaqib àníbì ní òun ni alladhi laysa ba'dahu nabiyyun kò sí ànábì kan mọ́ lẹ́yìn òun ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ṣèrántí nǹkan bí ó kọ bí márùn-ún níbi hadith yìí fúnra rẹ̀ ó pè rẹ̀ ní Muhammad ó pè rẹ̀ ní Ahmed ó pè rẹ̀ ní Alimahi ó pè rẹ̀ ní Alahashir ó pè rẹ̀ ní kíni o Alaqib márùn lànàbí sọ níbi hadithi yìí ẹni sọ́ọ́bà tó gba hadithi wa ni pé wasamahu lọ́hu aidan rọ̀húfan rọ̀hìmà ọlọ́run ọba náà sọ ní rọ̀húfan rọ̀hìm tábà lọ sínú sọ́ọ̀tù tọ́ba ní ọwọ́ gbẹ̀yìn rẹ̀ gẹ́gẹ́ bíi second to the last ọlọ́ni làkọ̀já akun rasulun min anfusikum azizun alayhi ma harisun alaykum bilmuminina rọ̀húfan rọ̀hìm ọlọ́run ọba sọ pàtàkì ànábì bó ṣe rí sí wa sallallahu alayhi wa sallam kọlọba kọjọ kọba kí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní òjíṣẹ́ kan tí wá bá yín láti ọ̀dọ̀ ara yín inú ẹ̀yà yín èèyàn bíi ti yín inú ìran yín ìjéèyàn tẹ́ǹjéèyàn bẹ́ẹ̀ ṣe ń bíyàn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe bí ara ara yín náà ni. ọlọ́run wá ròyìn rẹ̀ nítorí fi yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ ẹ̀dá ọlọ azizun alayhi ma'anintun ní tó bá lè kó ìnira bá yín ó lágbára fáànẹ́bì ó wúwo lórí ẹ̀ kì fẹ́ ìnira fún yín na ọlọ́ba allah subhanahu wa ta'ala ó lẹ́ni tí máa ń sojú kòkòrò gbígbèsè ayé yóò ṣe dá tálíkì àmà yóò sún à ọlọ́run ní báyìí níbi ṣe rí sí yín nìyẹn bilmu'minina ra'ufu rahim ra'ufu rahim ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọwa ní a ó láàánú àwọn mùmíní gan-an ó láàánú ra'uf ra'fa ọlọ́ba Allah subhanahu wa fi ròyìn rẹ̀ ìláàánú ìwà láàánú jùlọ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó fi ránfà ròyìn àníbà Muhammad sallallahu alayhi wa sallam ó tún fi rahma ó tún fi ròyìn àníbà Muhammad sallallahu alayhi wa sallam ní abalẹ̀ eléyìí tí a bá lọ sí inú àwọn tíra míì níbi tí wọ́n ti máa ń yanjú asma'ulahi alhusna wasifatuhu al'uliya gẹ́gẹ́ bí fadilati sheikh sheikh islam taqiyuddin ibn taymiya rahmatulah alayhi nígbà tí wọ́n ń sọ nínú tẹ̀dùmẹ́rì àwọn wọ́n ní pé ọlọ́run ọba láwọn kọ̀ọ̀kan tó yọ pé ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sí báwọn ẹ̀dá yòókù ṣe máa ń jẹ àmọ́ kò ní káwọn ẹ̀dá yòókù ọmọ jẹ orúkọ yẹn ní alaman ní ti pé wọ́n ń jẹ́ orúkọ ń bẹ́ẹ̀ àwọn orúkọ ọlọ́run ọba bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ká sọ pé Aliyu nísìn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ní ti ń jẹ́ bẹ́ẹ̀ a máa rí inú àwọn sọ̀hábà ti ń Jabbar ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ní jẹ́ bẹ́ẹ̀ a rí inú sọ̀hábà ti ń kí ni o Jabir ẹtú wo bíbá àyà yìí Sheikh Ibn Taymiyyah rahmatullahi alayhi wọ́n tó tọ́ka sí ru àyà yìí náà bil mu'minina ra'ufur rahim a rí nínú ọkọ̀ ọlọ́wọ́n ba ikú òun ní jẹ́ ra'uf ibẹ̀ láti máa sọ pé abdulrauf bẹ́ẹ̀ náà ni ari rahim abdulrahim bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim arrahman rahim so ari inú kọlọ́n ọba adẹ̀rí kọlọ́n náà tún pè ànábì muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ àmọ́ o tàbá ní rọ̀ ufu títọ́ lọ́wọ́ ọba ó yàtọ̀ fún rọ̀ ufu títà muhammad sallallahu alayhi wa sallam tabani rahimu ti tọ́lọ́wọ́ bá ọ̀rọ̀ yàtọ̀ fún rahimu ti tàníbà muhammad sallallahu alayhi wa sallam. yẹ́rì ní ma'anan ní tituma wàsífà àti tí ní tìròyìn sífà ten àti ní tìròyìn ó yàtọ̀tọ̀ síra wọn ní ti kí a sọ̀rọ̀ yín eléyìí ká sọ̀rọ̀ yín titọ̀hún títí tọ́lọ́wọ́ bá torúkọ títí ìròyìn tó gún dání kò láfiwé ẹ̀dá ò lè bàjẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni ó níbi títí tẹ̀dá mọ́ eléyìí òun náà ní nǹkan tí àwọn àlàyé àwọn onímọ̀ sọ ní orí rẹ̀ náà náà ọlọ́wọ́ wa sọ pé wasamahu llahu aidan ra'ufan rahima ọlọ́ọ̀bà Allah subhanahu ta'ala ó tún pè anabi náà ní ra'uf ó tún pè ní kíni o rahim tó ń túmọ̀ sí pé orúkọ lè pa anabi nìyẹn ká tó a kó a rí nínú àwọn àgbélẹ̀rọ léyìí tí wọ́n bá ń kọ pé asmaulahi husna ipe inna lillahi tis'an wa tis'ina isman man hasaha dakhala aljanna kama jaa fi riwaya fàbítà eh, fi sọ́hìlì bukhari gẹ́gẹ́ sẹ́yìn bẹ́ẹ̀ ní sọ́hìlì bukhari ipe ọlọ́run bá Allah subhanahu wa ta'ala olóko 99 ẹni bá wá sọ yóò wà àlìjẹ́nà hadith Abu Hurairah tí ń bẹ nínú sunan àwọn onímọ̀ jẹ́ òye wa pé hadith yóò lálàáfíà kódà ìfẹnukonu bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ pé àwọn onímọ̀ hadith yí pé hadith tó gbé ọkọ̀ ninety wá gédégbé ìyíhun náà lọ́dẹ̀ kọ́mà tẹ́lẹ̀ láwùjọ tiwa kò lálàáfíà àwọn onímọ̀ wa lọ sínú alukur'an karim ọlọ́run ọba tó lóun ní ọkọ̀ ninety a ah, ó fi mọ̀ wá náà ló fi sọ ọ́ láti rí ahọ́n àníbi Muhammad sallallahu alayhi wa sallam kọ́nà bá kọjọ kó bá wa kẹ́ àwọn onímọ̀ tí wọ́n ti lọ àwọn onímọ̀ Islam tó yẹ pé wọ́n ṣe ìgbìyànjú fún Islam yìí àti dẹ̀ ń bẹ́ láyé nínú wọn kọ́nà bá kọjọ kó bá fi sọ rẹ̀ kó bá fi sọ ogun wọn. wọ́n gbìyànjú fún Islam adínú àwọn ẹni ìsíwájú nínú al-mutaqaddimin gẹ́gẹ́ bí mọ́mú Bayhaqi àtàwọn mọ́mú mi so tí wọ́n lọ wọnú rẹ̀ tí wọ́n dẹ̀ mú àwọn ọkọ̀ yìí jáde nínú àwọn tó wà ní asúrù wa sheikh semin àtàwọn mínú àwọn àfa àwọn náà tún wọnú alukur'an lọ wọ́n mú wá nínú alukur'an bẹ́ẹ̀ náà ni wọ́n dẹ̀ lọ mú wá nínú hadithu sahih wọ́n dẹ̀ rí i pé ninety nine ìta níbi Muhammad sallallahu alayhi wa sallam tó lọ́lọ́ ní orúkọ yìí bó ti wá pé ó kọ́ lọ́wọ́ ọbọ̀ ọmọ lórí ninety nine yìí ó tún láwọn ọkọ míì tí ò fi mọ ẹ̀dá rẹ̀ nílẹ̀ mẹ́nu àwọn míì tó fi mọ àwọn ẹ̀dá rẹ̀ táwọ̀ ọ̀mà àmì tó fi mọ àwọn ènìyàn láti rí ahọ́n níbi Muhammad sallallahu alayhi wa sallam láti inú al-Qur'an al ninety nine náà bẹ́ẹ̀ làwọn kan tiwọn náà ni pé bọ́lọ̀ ń ṣe kọ ninety nine yẹn àwọn náà gbọ́dọ̀ wọ́ ọkọ̀ ninety nine Muhammad sallallahu wọ́n wá mú àwọn oríṣiríṣi okọ́ wọ́n sọ ànábì lẹ́nu ọlọ́run nínú rẹ̀ wọ́n sọ pé òun náà ní tọ́ha òun náà yaasin oríṣiríṣi wọn á lè máa níbà Muhammad sallallahu alayhi wa sallam kan tó gbélé yìí wá bóyá sọ̀híhù ni àbí dọ̀yìnfù ni nítorí àwọn àfi sọ bẹ́ẹ̀ òun náà ní pé ẹni yòówù tó bá lóun rẹ́ẹ̀rí fún yẹn fi sọwọ́ wa. torí pé àwọn ń kó nípa tó rọ̀ mọ́ ìtàn níbà Muhammad jọ láti inú àdìsí tó lálàáfíà ni. náà òun ni pé ìyẹn ò lálàáfíà ànábì ní kò pé rẹ̀ ń yà sí ọlọ́run ò pé bẹ́ẹ̀ à ń sọ àbòrè pé bẹ́ẹ̀ kò pé rẹ̀ ń tọ́ ha ọlọ́run ò pé bẹ́ẹ̀ ànábì ò pé bẹ́ẹ̀. àwọn aráàfin ni tọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó fi bẹ̀rẹ̀ suwar gẹ́gẹ́ bó ṣe ṣe alif lam sátún pé bẹ́ẹ̀ náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alif mim sin alif mim alif lam ra sápè àtún pè lọ àtún pè lọ àwọn ọkọ̀ yìí náà ni abátún fi sọ ànábì Muhammad a lè fi sọ so nínú àwọn nǹkan tí ó yẹ ká ṣọ́ra fún òun náà ni pé nǹkan tí a bá ti rí pé kò ségbà wá tó lálàáfíà a lè rí mú wá nínú mọ̀ a lè fìmọ̀ mú wá ká gbìyànjú láti lè máa jìnnà sí i lábala ọlọ́wọ́n ba àbí lábala abala tàníbi Muhammad sallallahu alayhi wa sallam torí pé ibi tá a ti mú ẹ̀sìn wà lélẹ̀ kọlọ́ba Allah subhanahu wa fi ọ̀rọ̀ rẹ̀ kó fi yé wa kó dẹ̀ bá kí àníbi Muhammad sallallahu alayhi wa sallam. قال صلى الله عليه وآله وسلم إن الله اصطفى كنانة من ولد إسماعيل واصطفى قريشا من كنانة واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم وهو محمد بن عبد الله ابن عبد المطلب وأمه آمنة بنت وهب نعم آه نينو èyí tá a tún mú wá sí abẹ́ asmauhu wa nasabuhu àwọn ó kọ ànẹ́bì àtàwọn ẹbí ẹ̀ òun ni pé ànábì muhammad sallallahu alayhi wa sallam òun ló sọ báyìí táfi mọ̀ yín pé ìdílé tá ànẹ́bì ti jáde tá a bá rí hadith míì má eléyìí ti tó pé ìdílé abiyì ni ẹni ẹ̀sàpilẹ̀ lànẹ́bì muhammad sallallahu alayhi wa sallam. òun ni pé anabi sọ pé inna Allaha astafa Kinanata min waladi Ismail wípé ọlọ́run ọba sa Kinana ó sa lẹ́sà nínú àwọn àrọ́mọdọ́mọ anabi Ismail tí ń jẹ́ ọmọ fún anabi Ibrahim abul anbiya bàbá àwọn anabi ọlọ́run ọba. ọ̀gọ̀rọ̀ nù àwọn ànábì ọlọ́run ọba tó wá lẹ́yìn ànábì muhammad sallallahu alayhi wa sallam ó wá látara ànábì ibrahim ni kódà àtúnfẹ́ lè sọ pé gbogbo wọn allahu akbar kọ́lọ́ba kọ́ba kí ànábì ibrahim náà náà bákan náà wọ́n máa ń pè ní abul anbiya bada adam bàbá àwọn ànábì ọlọ́run ọba ni lẹ́yìn ànábì adam aleyhimu salatu wa salam kọ́lọ́ba kọjọ kọ́ba kẹwọn náà ọlọ́run ànábì muhammad sallallahu alayhi wa sọ pé ọlọ́run o ọ̀sà kìnnẹ́nẹ́lẹ́sà nínú àrọ́mọdọ́mọ anabi ismail ni wàsọ̀fà kùrẹ́ṣẹ́n min kìnnẹ́nà bẹ́ẹ̀ ló sa ìdílé kùrẹ́ṣ ọ̀sàlẹ́sà nínú ìran kìnnẹ́nà ọwọ́ ni wàsọ̀fà minal kùrẹ́ṣ bani hashim ẹ̀wá rí nínú ìran kùrẹ́ṣ ni ọ̀sà bani hashim ó tún sàlẹ́sà nínú kùrẹ́ṣ. Kese ṣe gbogbo kùrẹ́ṣì ni ẹni ẹ̀ṣà àmẹ́ni tó tún ni ẹ̀ṣà jùlọ nínú wọn òun náà ni banihashi haashim wà sọ̀fáàní mi bani haashim bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá sàwọn lẹ́sà láti inú ọ̀nà bani haashim tó túmọ̀ sí pé ẹni ẹ̀ṣà ni ànábì muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú pé ẹ̀ṣà kan láti inú ẹ̀ṣà kan láti inú ẹ̀ṣà kan tó fi sànábì lẹ́sà yìí tí wọ́n bá pè ní mustapha ẹni tá a sàlẹ́sà ní kò sí tó burú mẹ́ torí pé gbólóhùn yìí òun gangan náà lò ó sallallahu alayhi wa sallam kọlọba kọjọ kó bá wa kẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam a rí i pé láti pele kan sí pele kan sí pele kan ni ẹ wá rí ọ wá ní àwọn ẹgbà wa tí a lò sínú tírà yìí torí pé kò lálàáfíà tó adẹ̀fẹ́ kọjọ pé tí ó wọnú tíra yìí ni tó bá lálàáfíà pàtàkì jùlọ lọ́dọ̀ àwọn àfa wa almuhadithun àwọn ahlul hadith àwọn àfọ oní hadith afẹ́kọjọ pé nǹkan táwọn bá fọwọ́ sí ipe tó lálàáfíà ni pẹ̀lú mọ̀ afẹ́jọ pé náà ni a máa fẹ́ kọ́ wa mẹ́ so òun ni pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó sa anabi lẹ́sà nínú ìran bani hashim bani hashim ó ṣàlẹ́sà nínú ìran kureish kureish ó ṣàlẹ́sà nínú ìran kinana bẹ́ẹ̀ náà ló sa kinana lẹ́sà nínú waladi ismail nínú àrọ́mọdọ́mọ anabi ismail. naam àwọn arẹ́gbà wa mi tó tó ẹbí anabi muhammad sallallahu alayhi wa sallam dé ọ̀dọ̀ anabi ismail àmọ́ àwọn onímọ̀ ṣiṣẹ́ lọ wọ́n ṣiṣẹ́ bọ̀ lórí ẹ̀ wọ́n ní tí ò lálàáfíà ni. àrẹ́gbà wa mi tó yẹ kó bá délé ànábì Adam gan tó bá yẹ pé àwọn nǹkan yìí bá lálàáfíà èyí wọn ò bá ti pè wá torí pé arínú àwọn tí ń request pé bá a ṣe múná sábà níbi ìwáyìí a àbádẹ mú kó gùn ẹ àwa náà fẹ́ mú kó gùn àmọ́ à ń retí ká rí hadith èyí tó lálàáfíà tó sì gbára lé tabaradis èyí tó sì gbára lé a máa extended ẹ̀ jù báyìí lọ àmì nínú àwọn èyí tá a rí tá a mọ̀ pé yes ẹ̀gbà wa gbé wa òun náà ní ká sọ pé huwa Muhammad bunu Abdullah bunu Abdulmutalib bunu Hashim gẹ́gẹ́ bí n ta kà yìí a lè rí múdébẹ̀ yẹn tádé rí hadith tó lálàáfíà ẹni bá tún rí jù báwọn lọ òun kó fi sọwọ́ sí wa a tún fi kún tọ́ bá tún alqaadima èyí tí tó ń bọ̀ wá lẹ́yìn eléyìí inshallah tọ̀bà àtò tálíà inshallah wà á tún fi kún táwa náà bá ti rẹ́ gbà wá tí tó ń tẹ̀ síwájú torí pé tá a bá èyí tó bá tá a bá mọ̀ lẹ́nì tó lálàáfíà ká lò ó dáa ju kí a wá lọ mú dàn àbí tí ò lálàáfíà tó yẹ pé kò rọrùn kò lálàáfíà kò lẹ́tọ̀ọ́ láti fi tà níbi pé òun ló wí àbáwọn tó gbé wá gan ìtumọ̀ ẹ̀ ní pé ọ̀rọ̀ yìí ò ṣe kò rí bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn tí ẹ bá ní pé nǹkan lálàáfíà tó nǹkan tí ò wá rí bẹ́ẹ̀ kò yẹ kí a ní ìgbáralé bẹ́ẹ̀ náà ni ìyá ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni Amina bintu Wahab kọlọ́ba Allah subhanahu wa ta'ala kó bá wa kí ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn àti gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ àtàwọn tí ó tún máa tẹ̀lé ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó fi di alqiyama inshallah tabaraka rahman ibi báyìí ni a fẹ́ dúró sí ní èní anbẹ́lọ́mọba allah subhanahu wa ta'ala èyí tí a gbọ́ yìí àti èyí tí a sọ yìí kọ́lọ́mọba kó lóní sáà bí oríire ayat alqiyama fún àwa tí a gbọ́ àtàwa tí a allah subhanahu wa ta'ala tíra tí adé ń gbìyànjú láti ṣe àlàyé rẹ̀ yìí kọjọ kọtẹ́ ó gbà ní wa kó dẹ̀ fi òṣùwọ̀n rẹ̀ sínú mẹ́sánà sanẹ́tì ẹnì kọ̀ọ̀kan ogbó àti wọn wá sórí gbọ̀wọ́ rẹ̀ láti pé ń dé ti gbọ́ wa láti pé ó fi jẹ́ títẹ̀ ó fi tẹ́ ẹ fi tẹun kálukú lọ́wọ́ káàkiri kọlọ́ba kọjọ kọba san ogbó náà ní ẹ̀sùn lóore jazakumullahu khaira wa sallallahu ala khairi khalqi nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam. naam ní ìparí kí tó mọ lọ a béèrè àwọn ìbéèrè èyí tí àwọn èèyàn béèrè ní orí gúrùpù dáwà channel tí àwọn sheikh tí wọ́n dẹ̀ máa bá fi ìdáhùn sí kí ó bá lè jẹ́ àǹfààní gbogbogbò. question alákọ̀ọ́kọ́ èyí tí ó ní ṣe pẹ̀lú sírọ̀ èyí tí à ń kà ó ní ǹjẹ́ ẹgbà wa ń bẹ tí ó sọ pé anabi sallallahu alayhi wa sallam àti khadija radiyallahu anha ipe ọmọ ọdún kan náà ni wọ́n ipe age mate ọdún kan náà ni àwọn méjèèjì ńgbà tí wọ́n fi fẹ́ ra wọn èyí ọmọ ọdún kan náà làwọn méjèèjì ǹjẹ́ ẹ̀gbà wa ń bẹ lórí eléyìí. nam lórí question yẹn a bá sọ pé kí oníbèrè ọmọ kanjú lágbára ọlọ́run ọba láìpẹ́ láì jìnnà a máa kà á jáde àmọ́ ẹgbà wá pé ọmọ ọdún kan náà ni wọ́n ẹgbà wá tí kò ní àlàáfíà ni àmọ́ tá a bá débẹ̀ a tú ọ̀rọ̀ kalẹ̀ ńbẹ̀ kọ́mọ́ dàbí reputation torí pé a ti kọ́ sínú tíra a dẹ̀ débẹ̀ náà ní àìpẹ́ lágbára ọlọ́run ọba arọ ẹni náà àti gbogbo ẹni yóò tó bá gbọ́ béèrè kí a máa bára wa ká lọ lágbára ọlọ́run ntáwọn onímọ̀ sọ ntó wà lákọsílẹ̀ tó lálàáfíà nípa tàwọn méjèèjì bí wọ́n ṣe fẹ́ra wọn inshallah ta'ala a máa sọ tàbá ti débẹ̀ náà ọ̀la àlẹ́. naam jazakumullahu khairan ìbéèrè kejì eléyìí ò ní ṣe pẹ̀lú sírọ̀ àmọ́ ẹni náà ń béèrè láti lè tún fi lékún ìmọ̀ ni ó ní sọ́ọ̀tì kan ìyẹn ilé ìjọsìn àwọn nàṣọ́rọ́ wọ́n pe ọ̀gá àwọn fún iṣẹ́ láti lè wá fíksì àwọn ọ̀rọ̀ iná electric appliance nínú ṣọ́ọ̀tì náà ó ní ọ̀gá òun wá ní kí òun ká lọ ó ní ṣó tọ́ fóun láti lè tẹ̀lé ọ̀gá òun lọ sírú àyè báyìí láti lè lọ fi tún àwọn iná wọn ṣe àbáwọn kan lò wọn tó jẹ́ tó rò papọ̀ mọ́ iná jazakumullahu khairan. ntí oníbèrè náà béèrè lórí wípé ǹjẹ́ òun lè wọ ṣọ́ọ̀ṣì lọ láti lọ tún nǹkan ṣe níbẹ̀ bóyá ètò iná wọn àbí nǹkan lo wọn níbẹ̀ yẹn bóyá kó wọn tẹ̀ lọ́gàá wọn lọ láti lè tún ṣe tí ọ̀gá rẹ̀ bá pè é kó máa lọ àmọ́ nǹkan tó jẹ́ nǹkan ìjọsìn tí èèyàn ò gbọ́yé ó máa dáa kéèyàn ó ní àlàyé ṣe ní orí rẹ̀ níta fi ní kó má lọ kìí ṣe àwa la wí bẹ́ẹ̀ àwọn onímọ̀ lọ wí bẹ́ẹ̀ wọ́n dà mú evidence wá òun ni pé òṣìṣẹ́ tó bá báyàn ṣiṣẹ́ ó ran ẹni náà lọ́wọ́ ìrànlọ́wọ́ ń bẹ nínú nǹkan tó ṣe yẹn torí pé owó mo kó kalẹ̀ lóòótọ́ bá mi tún mọ́tò ṣe ọ bá mi ṣe owó mi ò lè tún ṣe ìrànlọ́wọ́ ń bẹ nínú nǹkan tí ẹni ó tún ṣe yẹn ń ṣe bákan náà nǹkan tó bá ti wá pàtí ni mọ́ ilé ìjọsìn èyí èyí ń kéṣe yàtọ̀ sí nǹkan tí èrò pàtí ni mọ́ nǹkan ìjọsìn nǹkan tó bá pàtí ni nǹkan ìjọsìn á fi ìhà bá a lò lápèjúwe pásítọ̀ onílé ó ní kó wá báwọn ṣe ná àǹfààní ń bẹ fún ọ láti lè lọ àbí ó ní mọ́tò àǹfààní bẹ fún wọn láti lè bá a tún ṣe àtàwọn nǹkan míì àbẹ́ni tó jẹ́ christian ó lè gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ òun náà lè gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ àmọ́ tó bá yẹ pé ilé ìjọsìn ni kéèsì ẹ̀ yàtọ̀tọ̀ àbẹ́fẹ́ lọ sí ilé ìjọsìn kéèsì ẹ̀ yàtọ̀tọ̀ ní táwọn onímọ̀ sọ ń bẹ̀ ni pé ó ti ṣèrànlọ́wọ́ fún pẹ̀lú nǹkan tí ọlọ́run bá bọ̀ nínú òye àti nínú mà torí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òní wa ta'awanu ala al-birri wa taqwa wa la ta'awanu ala al-ithmi wal udwan ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ní ẹ ran ara yín lọ́wọ́ lórí dáadáa lórí ìbẹ̀rù ọlọ́run lórí ntọ́lọ́run bá yọ́nú sí ẹ má ran ara yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ìgbérùgbọ́nrí àti àwọn ìṣe àbòsí àti àwọn ìṣe ìkọjáàlà náà ẹni tó bá lọ sí ṣọ́ọ̀ṣì láti lọ ṣe nǹkan kan bẹ́ẹ̀ nu mùsùlùmí ó ti ṣèrànlọ́wọ́ fún wa nínú ìjọsìn wa ìyẹn tó dáa jùlọ n tó yẹ mùsùlùmí òní kíkọ́ máa lọ tó ọwọ́ apàtì ni mo ga bóyá ó ń kọ́ yẹn ń ṣẹ́ àbó ti kọ́ yẹn ń ṣẹ́ tán ó níwọ̀lé yẹn lórí kíyìn ó fi ẹ̀kọ́ ẹ̀kọ́ kó fi bá wọn sọ̀rọ̀ nǹkan tóun náà mọ̀ àbí bí irú nǹkan tá a sọ yìí kóun náà kà á kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́ni tí ìran kan pé kóun ti ẹ̀ understand ẹ̀ torí pé ẹlòmíì ò lágbèkalẹ̀ òdodo ló fẹ́ sọ àmọ́ ọ̀nà tó gbé gbà ó máa jẹ́ kí wọ́n kórìíra tó ń sọ lódodo yẹn kò ní fẹ́ wọn ò ní fẹ́ mọ understand ẹ̀ wọn ò ní fẹ́ gbọ́yé tí wọ́n bá gbọ́yé wọn ò ní fẹ́ lò kódà wọn ò tún fẹ́ jẹ́ ń pa ọlọ́run bá lọ́ ọdẹ ni ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati hasana al hikma ọgbọ́n òye pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀kọ́ òun láfi sọ fóró èèyàn tó bá rí báyẹn bóyá jẹ́ mùsùlùmí ni àbí kò jẹ́ mùsùlùmí tá a bá lo gbogbo àwọn ọ̀nà táwọn àmọ́ yìí tó jẹ́ ẹ̀tọ́ ọ̀dẹ̀jọ́ náà dáadáa tí ọba ọ̀dà sáńdẹ̀ bẹ́ẹ̀ àwa ti mú wa ọtí wa ṣẹ́ torí pé àlè fọ̀nà mẹ́ni tí ó bá wù wá ná àwọn ọ̀nà yìí lágbè gbà láti ṣàlàyé fún ọ̀gá wa tí ó sọ pé káká lọ ipá wò lè lọ nítorí nǹkan báyìí wallahu ta'ala a'lam. jazakumullahu khairan. ìbéèrè kẹta ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ fíkìn, ọ̀rọ̀ ìjọsìn ó ní béèrè béèrè pé àwọn kírun ní ẹ̀yìn imam ó ti kí rákà alákọ̀ọ́kọ́ ní orí ẹlẹ́ẹ̀kejì wa kí fatia jákè àwọn èèyàn wa ara létí pẹ̀lú pé wọ́n ṣe subhanallah nígbà tí wa kí ó fatia nígbà tí ó wá kírun ìmáàmù ṣe kọ̀bùlí bẹ́ẹ̀ náà ni kò ṣe sojúdù báàdì wọ́n ní àwọn wá fẹ́ béèrè pé ṣé ó tọ́ bí wọ́n ṣe ṣe pé àwọn fẹ́ mà sí ni jazakumullahu khairan. alhamdulillah orú imam tó gbàgbé láti ka kí ó jákè níbi irun tó ti yẹ kó ka kí ó jákè torí pé kíní yìí ó sunnatum mustahabba nǹkan tí èèyàn máa ń lẹ́sàn tó bá ṣe ni àìṣe rẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀ bó ti jọ pé orú nǹkan yẹn wọ́n ní mọ́mú ò ṣe sùjúdù bàdí bẹ́ẹ̀ ni ò sì kọ̀bùlí lẹ́yìn ìgbà tí wọ́n rán létí tán náà ó lẹ́tọ̀ọ́ láti má ṣe é àmọ́ ohun tó dáa jùlọ ohun tó dáa jùlọ òun ni kò bá ṣe é inú àwọn tó dẹ̀ sọ̀rọ̀ yìí Sheikh Ibn Baz ń bẹ nínú wọn ó dáa kó ṣe àmọ́ àìṣe rẹ̀ kò ní nǹkan kan tó bàjẹ́ nínú ètò òun wallahu ta'ala alam torí pé ìfi kò sí ìfọwọ́ líle mú ibi kakéwú jákè níbi tó ti ẹ̀ka kakéwú jákè nínú àlámọ̀rí ẹ̀sìn kò dẹ̀ sí ìfọwọ́ tó le mú ìkéwú jákè níbi tó ti ẹ̀ka kéwú jẹ́jẹ́ wípé ìfọwọ́ tó lè mú kò síbẹ̀ tó nínú nǹkan tí àwọn àfa onímọ̀ fi sọ páwà kínní yìí kalẹ̀ tí wọ́n dẹ̀ fi ṣàlàyé fún wa ni pé àwọn rìwáyàtì kan wá nípa pé nínú sọ̀látù bóhór nínú sọ̀látù asri àníbi a máa ka kéwú sókè láti lè ṣe tẹ́símẹ́wà àwọn èèyàn pé kó máa fún àwọn èèyàn gbọ́ nígbà míì pé kó jẹ́ káwọn èèyàn gbọ́ nǹkan tó ń kà lérí fatia nígbà míì so nǹkan yẹn ni tó bá jọ pé ó jẹ́ ọ̀ràn yẹn dandan wípé ó gbọ́dọ̀ kéwù yẹn jẹ́jẹ́ níbẹ̀ yẹn ni wọ́n ní kò ní fún wọn gbọ́ bẹ́ẹ̀ náà ni pé orú ìmáàmù tó a jọ pé wá ṣe ìgbàgbé ká yẹn òun náà ti rí pé kọ̀ọ̀kan dandan ni ò jẹ́ kó ṣe sùjúdù bàdí bẹ́ẹ̀ ni kò ṣe sùjúdù sáwí sá náà orú nǹkan yẹn ni bọ̀tà rí nínú àwọn mọ̀dá láyé ibi tó ti yẹ kó kéwú jẹ́jẹ́ wọ́n kà kún pé ó lérun kún ṣe bàǹdí bẹ́ẹ̀ náà ni ìkéwú jẹ́jẹ́ níbi tó ti yẹ kó kéwú jákè wọ́n kà pé ó dín nǹkan kan kù nínú oorun kó san sùjúdù kọ̀bùlé náà orú àwọn eléyìí náà wá dá ká ṣe é bẹ́ẹ̀ torí pé inú àwọn ẹgbà wa kan bẹ tó wá sanibà Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé lèkúlè sahbi sajida wípé ìforíkanlẹ̀ ń bẹ fún ìmọ̀ ibi téèyàn bá ti gbàgbé kí o ní ìforíkanlẹ̀ ní orí rẹ̀ náà eléyìí náà ni àwọn mọ̀dáìbù náà tún lò ẹni yẹn ti gbàgbé lórí irun so ó da agbésí mìbábí ìṣèbá kẹni náà ò foríkanlẹ̀ kó ṣe sùjúdù sáháwí wàlláhu ta'ala a'lam. jazakumullahu khairan ìbéèrè tí ó parí òun ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ muamala àbí bẹ́ẹ̀ ẹni náà ń béèrè pé ǹjẹ́ ó tọ́ láti lè ṣí POS business kí ẹ máa ṣe owó POS gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń ṣe èyí tí wọ́n máa ń pè ní paga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alhamdulillah ìmọ̀ràn wa fún ẹni tó jẹ́ mùsùlùmí òun ni pé kó má ṣe bísínẹ́sì yìí ìdí tí òfin ní ṣe àbí ìdí tá a fi gbà á nímọ̀ràn pé kó má ṣe òun ni pé owó transactions àwọn nǹkan tá a máa ń ṣe láàrin ara wa títowó kéèsì títí ẹ yàtọ̀ sí ti àwọn òwò míì so títowó ní ó láwọn mọ́jẹ̀mú tá a níbi ti gbé kalẹ̀ fún un anabi muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń sọ̀rọ̀ lórí owó ó ní azahabu bi zahabi wàlífìdọ́tò bìlífìdọ́ mọ́sálẹ́ǹbì mísílì yẹ́dẹ́ǹbì yẹ́dẹ́ǹ ipe zahabu taba fẹ́ fi jàrọ̀ zahabu taba fẹ́ fi jàrọ̀ gold pẹ̀lú gold taba fẹ́ jàrọ̀ sílífà pẹ̀lú sílífà ó gbọ́dọ̀ máa jẹ́ mọ́sálẹ́ǹbì mísílì yóò jẹ́ déédéé zahabu gold sílífà afẹ́fi sílífà jàrọ̀ sílífà. abẹ́ fi gold jàrọ gold ọgbọ́dọ̀ jẹ́ kan náà na ọ̀rọ̀ tá à níbi sọ yìí ó dẹ̀ gbọdọ jọ pé èèyàn ó gbà á ní wàránṣẹ́sà eléyìí gbé wá wọ́n gbé ọ exchange na náà ipò tí gold wà nígbà tá níbi sọ̀rọ̀ yìí ipò rẹ̀ náà ni owó wà ní time tí ni bí àwọn owó tá à ń lò pépà tá à ń lò lé ní náírà ní dọ́là ní riyad ní dinar ní euro ní àwọn kò tí àwọn owó yìí wà òun náà ní zahab ipò zahab níbi tá à níbi ti ṣàlàyé àti slifa gold àti slifa náà bá níbi ṣe wá ṣàlàyé yìí àwọn owó táwa ń lò ní wọ́n ti tẹkinọ́lọ́jì wọ́n ti fi gbé dé stéèjì kan tó yẹ pé ó fẹ́ yàtọ̀ lójú wa ni àmọ́ kò yàtọ̀ o àkáǹtì tá ń lò yìí òun náà ti dowó tá ń ná pẹ̀lú ògo ọlọ́run téèyàn bá ní wá náírà lọ́wọ́ tó bá fẹ́ ra nǹkan lọ́jà tó bá gbé mọ́tò lọ bí mọ́tò yẹn bá ṣe lè wọlé tó bó bá ṣe tó náà ni ó ṣe kó nǹkan sínú ẹ̀ wá tó bá ṣe wà lákàǹtì ẹ̀ kó bá ní káàṣì kankan lọ́wọ́ kó wá lówó lákàǹtì kó sà lè transfer sáwọn èèyàn lọ́jà àwọn tí ń ta nǹkan kan nígbà tó bá fi rí méjì mẹ́ta ẹlòmíì ó gba transfer tó dẹ̀ transfer sí wọn easily tó dẹ̀ gbọjà lọ́wọ́ wọn ilé yìí ti rọrùn pọ̀ láyé tá a wà lé nìyí ná bá a ṣe wá ń ṣe yìí káàdì tá à ń lò yìí ẹ̀dùkú àwọn náà sọ pé náírà káàdì òun ni ATM dọ́là rẹ̀ wà náírà rẹ̀ wà ó túmọ̀ sí pé níyẹn náà ti dowó Ìmámù Malik rahmatullahi alayhi ó ní tó bá jọ pé awọ jilid làwọn èèyàn bá ń lò láwùjọ bí tó wà àsìmọ́nì owó kìíní yẹn náà ti dowó so ipò tá a gbé kìíní atm sílẹ̀ ní àbí ká pè ní card tá a atm card ipò tá a gbé sí ipò owó tó wà lọ́wọ́ wa ni dídí owó rẹ tó wà báńkì owó rẹ ló mú lọ́rùn o lè gbà nígbà tó bá wù ọ́ ọ dẹ̀ lè lọ síbi tó bá wù ẹni tó bá wù ọ́ lọ dẹ̀ lè fún so ẹni tó mú ATM lọ sọ́dọ̀ ẹni tó fẹ́ gba owó lọ́wọ́ ẹ̀ owó rẹ ń bẹ bí báyìí kìí ṣe cash cashless ni ń bẹ bank cash ń bẹ lọ́wọ́ ti tiẹ̀ ó wá fẹ́ fún ọ owó tó fún iye rẹ̀ náà ló yẹ kó dá padà fún ọ iye tí ń bẹ iye tí ó yọ iye rẹ̀ náà ló yẹ kó dá padà àmọ́ owó chájì sí wọn wá ń gbà yẹn ó ti lé kan kò jẹ́ mọ́sálẹ́ bí mẹ́fìlì tànàbí dakọ̀ àìjẹ́ bẹ̀ yẹn owó tí ẹni tí ń ṣòwò pos yẹn gbà èlé ni o ṣàpẹ́pẹ́ ẹni tó bá mú owó tuntun lọ sí ọ̀dọ̀ ẹni tí ẹni tó bá mú owó tó dọ̀tí wọ́n fẹ́ lọ sí pati ni wọ́n fẹ́ lọ sí bí occasion kan ni wọ́n wá mú owó tó wá ní ah, owó yẹn dọ̀tí kò sí mú jáde so wọ́n wá lọ fẹ́ exchange sẹ́wọ̀n àwọn yẹn náà máa dá mọ́jẹ̀múlẹ̀ lórí pé hàn hmm, owó tó gbé wá yìí o ó iye tó gbà ní àwọn ó yòó charges tiwọn gbogbo wa náà la condemn yẹn bá a ṣe condemn yẹn náà la condemn bíi èyí tó jẹ́ ti káàdì atm torí pé kinní yẹn ti lékún eléyìí ìgbà tó wá jọ pé nǹkan yẹn yóò máa ṣe irú ẹni bẹ́ẹ̀ kó má da irú bísínẹ́sì yẹn kalẹ̀ tó bá ti dá kalẹ̀ kó wọ́nà halali míì torí pé man taraka shay'an lillah awadahu Allah ẹni yóò tó bá fi nǹkan kan lẹ̀ gẹ́gẹ́ bá níbi Muhammad sallallahu alaihi wasallam ṣe sọ bí ẹni tó bá fi nǹkan kan lẹ́nu torí tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò dá padà fún Sheikh Mugbe rahimahullah wọ́n ní àwọn òwòye ní ọlọ́run dá àdápadà fáwọn ará Mẹ́kà nígbà tí wọ́n fi ilé wọn lẹ̀ wọ́n fi dúkìá wọn lẹ̀ wọ́n lọ sí kínní wọ́n lọ sí Medina nítorí ọlọ́run ọba gbogbo nǹkan ọlọ́run dẹ̀ dá padà fún táwa náà bá fọ ọlọ́run ọba sípò yìí nǹkan táwa náà bá fi ilẹ̀ nítorí tọ́lọ́run ọba yóò dá padà fún wa so táyì ni ó máa ṣe ń bẹ̀ yẹn kò ní fẹ́ láǹfà kò ní fẹ́ jèrè àwọn nǹkan tó torí ẹ̀ dá kalẹ̀ torí pé àwọn nǹkan tó torí ẹ̀ dá kalẹ̀ òun náà ni wọ́n ti condemn yìí náà tó bá jọ pé wọ́n á fẹ́ jọ pé ó fẹ́ ṣe transfer ni láti inú àkáǹtì kan sí àkáǹtì kan so èyí wọn ò jọ pé eh, ó kó káàṣì ó káàṣì wọ́n fẹ́ bá a gbé e ni láti ibì kan síbì kan fẹ́ ṣiṣẹ́ nìyẹn ó lè gbowó charges ní orí ìyẹn wallahu ta'ala a'lam eléyìí náà ni ìparí àwọn questions náà àwa tí a bá tún ní àwọn ìbéèrè ẹ jẹ́ kí a máa fi ṣẹwọ́ sí wa ní orí whatsapp ni àbí lórí péjì wa ní facebook Da'wah channel àbí kí a dẹ̀ fi ránṣẹ́ sí ẹ̀rọ alágbèéká pẹ̀lú nọ́mbà yìí zero nine zero six seven seven zero seven zero eight nine inshallah ta'ala amaka bákan náà àwa tí a bá nífẹ̀ẹ́ láti lè rí tírà yìí ní èyí tí a gbà mú tí a máa wò bí wọ́n bá ṣe ń kà fún wa àbí a fẹ́ máa lò fún àwọn ọmọ wa ni a ní àǹfààní láti lè rí ní àyíká yìí tí a bá wà ibi comment box orí uh, Facebook ó ti wà ń bẹ̀ ní north ni ní south west ni àwọn àyè tí a ti lè rí àmọ́ tí tá a bá tún rí yẹn a tún lè pe nọ́mbà yìí zero seven zero six one one six. 6012 وصلى الله على خير نبي محمد وآله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته